الحمد لله وكفو لهم وبواء الله الذي جعل بر الوالدين من العبادات الظاهرة وباتي أشي إما شدادا سامو بوامجيجي نيسي tá a máa fi ń sin ọlọ́run ọba nínú àwọn ẹ̀sìn tá a máa rí ipe yẹn ń ṣe é wasalaatu wasalaamu alamala nabi yabada àánú ọlọ́run àtẹ̀kẹ́ ọlọ́run kọ́ bá ẹni tí kò sá nàbì mí lẹ́yìn rẹ̀ mọ́ نبينا محمد وعلى آله وصحابه الخيارة إكيولون ولا هولون قبان ولا ليرنا أتوان صحابة إنيشا إخوة الإيمان أيام أيامي إنو يسنوا إتفاق بيو لني هناني عبادة بر الوالد إما سدادا sáwọn òbí wa méjèèjì tààtàrà wọn jáde bàbá wa àti ìyá wa kásì lè mọ̀ pé ẹ̀sìn ni tá a máa fi súnmọ́ ọlọ́wọ́ bá wa. albirru wal ihsanu ilayhima sawa'an kana kafirin aw muslimin ẹ̀rí dáadáa sáwọn òbí wa òun náà ni ká máa gbogbo tí ó máa dùn wọn nú fún wọn àti gbogbo tí ó jòrè fún wọn bóyá wọn wà láyé àbí wọn ò sí láyé bóyá wọn jẹ́ mùsùlùmí àbí wọn ò ṣe alwalidani humal abu wal um ọmọ ìyá mi tó ń gbọ́ mi nírọ̀ lẹ́yìn àwọn òbí wa méjèèjì tá à sọ òun náà ni ìyá tó bí ọ àti bàbá tó bí ọ ìṣe dáadáa sí ìyá wa àti bàbá wa wájibun ala kulli waladin ó di dandan lérí gbogbo ọmọ tá a bá bí lókun gbà tó dé pé àwọn ìyá yẹn ni wọ́n bí bàbá yẹn ló bí ibadatun minal ibadati zahira ọjọ́ kan gbòógì nínú àwọn ẹ̀sìn tọ́lọ́ ń ṣe ní dandan tá a gbọ́dọ̀ máa fi súnmọ́ ọlọ́wọ́n ọba tààsì jèrè rẹ̀ láyé àti lọ́run dalil ẹ̀rí lérí pé ìṣe dáadáa sóbi wa méjèèjì ọlọ́run kan pa ó sì sọ dẹ̀sìn fún wa tá a máa fi súnmọ́ lọ. a'udhu billahi minash shaitani rajim ọlọ́run ọba ní wa qada rabbuka alla ta'budu illa iyyah ọlọ́run ọba ní mo ti sàsọ́ọ̀lẹ̀ ipe gbọ́dọ̀ sí nǹkan míì lẹ́yìn ọlọ́n wàbíliwálídẹ́yìn ní ẹ̀sánà mo sì ti pa yín láṣẹ ipe kẹṣẹ dáadáa sáwọn òbí yín lẹ́yìn ìgbà tẹ́ bá ti sin ọlọ́n tán ọlọ́run ọba ọwọ́ àfi ṣe dáadáa sóbì ọ́fíìsì kejì ìmọ̀jọ́sìn fún ìtumọ̀ ẹni pé tọ́ ọba ti ń sin lọ́n láyé tọ́ wáyé ọba tó dá ọ lẹ́yìn náà ọmọ wa ṣe dáadáa sáwọn òbí rẹ̀ tí ọlọ́run ọba tó mú ọ jáde látara wọn ọlọ́run ló dá ọ lóòótọ́ àmọ́ra wọn ló ti mú ọ jáde ọlọ́run ọba ní imma yablughanna indaka alkibar indaka indaka alkibar ọlọ́run ọba ní tí àwọn òbí yìí bá dàgbà sí ọ lọ́wọ́ indaka tí wọ́n bá dàgbà sọ́dọ̀ rẹ ọmọ ya àsọ́dọ̀ rẹ ló kó bèrè ọmọ gbé láti lè máa mójútó ọlọ́run ọba ní ahaduhuma aw kilahuma bọ́yọ̀ kan ló wà láyé àbáwọn méjèèjì náà ni wọ́n wà láyé tí wọ́n bá ti dàgbà ọ̀dọ̀ rẹ ni wọ́n máa gbé ìwọ ló máa tọ́jú wọn tí wọ́n bá ti wọ́n ń bẹ lọ́dọ̀ rẹ fala taqul lahuma gbogbo ọ̀rọ̀ kékeré àbí ṣèṣì kan tó kéré jùlọ tí wọ́n wàá bà wọ́n nú jẹ́ tí wọ́n fi pòṣé tí wọ́n fi máa sunkún tí wọ́n fi banú jẹ́ ọ̀ sọrú ẹ̀ sí wọn wala tanharhuma gbogbo bó ṣe lè kàn bàbá náà ní àṣejù tó bó ṣe lè wò kàn ọ̀dọ̀ ọ̀làmú tó ọ̀gbọ́dọ̀ jágbe mọ́ wọn. wa qul lahuma qawlan karima ọlọ́wọ́n bá ní ọ̀rọ̀ tútù qawlan karima ọ̀rọ̀ alápọ̀nlé ni kò mọ̀ sọ sí wọn tọ́rọ ọlọ́run ló dá ara wọn ló ti mú ọ jáde. wakhfid lahuma janaha dhulli minar rahmah ọlọ́wọ́n bá ní máa wá pa wọn lé máa tẹríba fún wọn kó o sì máa kẹ́ wọn kó o máa sànù wọn wa qur rabbi irhamhuma máa wá sọ fún ọlọ́run ọba rẹ ipe ìwọ ọlọ́run ọba mi o irhamhuma bá mi sànù wọn bá mi kẹ́ wọn kama rabbayani saghira tẹ́rìbìyà tẹ́rìbìyà gẹ́gẹ́ bí wọ́n ṣe tọ́ èmi náà nígbà tí mo wà ní kékeré tèmi náà lágbára tí n sì ní nǹkan kan wàá bá a máa sànù ìwọ ọlọ́run ọba ṣàánú wọn àwọn tó wà láyé bá ń ṣàánú wọn àwọn tí wọ́n ti kú bá ń ṣàánú wọn ọlọ́run ọba níbẹ̀ mí fún wọn kí n ṣàánú wọn torí wọ́n dìsáàfù kí n ṣàánú wọn látara tí wọ́n sì fún wọn nígbà kékeré suratul Isra Quran seventeen ayah twenty three àti twenty four lọ́lọ́run ọba ti ń sọ eléyìí ti ń sọ yìí yóò da ọkọ lọ lè ṣí tira alukurani ló sì sí kọ́ wa lọ lè wo ayah tí mo kà yìí kó lè má pàtàkì kí la ń gbọ́ inú àyà tí mo kà yìí alákọ̀ọ́kọ́ ni pé bẹ́ẹ̀ sì ń ṣe jẹ́ dandan ká sin ọlọ́run nìkan dandan nìkan sí dáadáa sáwọn òbí wa ẹlẹ́ẹ̀kejì ká ní ẹ̀kọ́ pẹ̀lú wọn ẹlẹ́ẹ̀kẹta ká máa ṣàdúrà fún wọn nítorí pé kò sí ní ta lè ṣe fún wọn tó ká ṣàdúrà fún wọn nítorí pé wọ́n ti sáfù àdúrà ọlọ́mọṣàbá ni kí àwọn táwọn aláyé nínú wọn àwọn tí wọ́n ti lọ́kọ́lọ́mọba kí àwọn náà ẹ̀rí ẹlẹ́ẹ̀kejì nínú Kùránì tá a fi mọ̀ pé ọ̀rọ̀ òbí ẹ̀ ṣàwàdà ọlọ́run ọba ní wa'budullaha wala tushriku bihi shay'a ọlọ́run ọba ní máa sin Allah tó bá ti wáyé wala tushriku bihi shay'a ìtò kéré jù nínú tá a máa fi sẹ́gbẹ̀ẹ́ ọlọ́ tá n pè lẹ́bọ̀ mọ́mọ́ ṣe kékeré mọ́mọ́ ṣe ọlọ́ni má ṣẹbọ lẹ́yìn ìgbà tó náà bá má ṣẹbọ ẹ̀gbọ́n tọ́lọ́run fi ṣìkejì ọlọ́run ọba ní wọ́bìlì wàlídẹ́yìnì ẹ̀sánà ọlọ́run ọba ní ọwọ́ àdì dandan kọ́ máa ṣe dáadáa sáwọn òbí rẹ̀ tó o bá ti ṣẹbọ pẹ̀lú ọlọ́run Suratun Nisa Quran four aya thirty six fíkẹ́hù dẹ̀lílì níta ń gbọ́ yẹn bẹ̀ ni pé ọlọ́run ọba ní má jẹ́ àárín mi àti ọ́ dàrú má sinmi má sòrìṣà má ṣẹbọ pẹ̀lú mi lẹ́yìn náà má jẹ́ àárín wa àtàwọn òbí rẹ̀ ọ́ dàrú àwọn òbí rẹ̀ ọba díẹ̀ lẹ́bọ̀ ìwọ máa ṣe dáadáa sí wọn ẹ̀yọ́ mayami nínú ẹ̀sìn wa. ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹta nínú alukur'an karim tíra wa mùsùlùmí lọ́lọ́wọ́n bá ti ń sọ pé wọ́n wọ́n sọ ìnáli ìsáànà bí wà àlídẹ́yì ọlọ́wọ́n bá ní a ti sàsọ́lẹ̀ fọ́nmi ìyàn tí ó fẹ́ dáràn tí ó fẹ́ wọ wàhálà ipe kọ́ máa ṣe dáadáa sáwọn bàbá rẹ̀ àti ìyá rẹ̀ ọlọ́wọ́n bá tún ní hamalati ummu wahanan ala wahan ọlọ́run ọba àlá wọ́n bẹ̀rẹ̀ sí sọ àwọn ipa tí ìyá kó nínú ìgbésí ayé wa ọlọ́run ọba ní ìyá rẹ̀ ọwọ́ àfàyè ilẹ̀ nínú ikùn rẹ̀ láti gbà ọ́ síbẹ̀ fódìdí oṣù mẹ́sàn ọlọ́run ọba ní wàhánà ní àlà wàhánà wàhálà lérí wàhálà ni wọ́n ń kojú láti gbà tí oyún rẹ̀ ti dó sára rẹ̀ ọlọ́run ọba ní yọ̀dà kò ronú wọ́n fi sọ lóhùn fi àmẹ́yìn ọlọ́run bá ní ó tún wá fún ọ lọ́yàn ó tọ́jú rẹ̀ ó kéré parí ọdún méjì yóò máa wá yóò máa ṣàkíyèsí rẹ̀ yóò máa fún ọ lóúnjẹ ọyàn rẹ̀ lọ́ọ́ máa mu oúnjẹ tó ara ẹ̀ lọ́wà ọlọ́run bá ní anishkori lè yóò dáa kó dúpẹ́ fẹ́mi ọlọ́run tí mo dá ọ wọ́n lè wá dẹ́yìká yóò sì dáa kó dúpẹ́ fún bàbá rẹ̀ àti ìyá rẹ̀ tí wọ́n bí ọ ilayya al-masir ọlọ́run ọba ní bó o dúpẹ́ fún wọn ọ padà wá rojọ́ wájú ọlọ́run ọlọ́run ọba nítorí pé ọ padà wá síwájú ọlọ́run tó bá wá ṣe dáadáa ọ bá dáadáa lọ́dọ̀ ọlọ́run tó bá ṣe dáadáa ìyà jẹ lọ́dọ̀ ọlọ́run ọba ọlọ́run la eléyìí mọ́lẹ̀ nínú Qur'an Suratul Luqman Qur'an thirty one ayah fourteen lọ́wọ́ ẹ̀yọ́ mayami ọ̀rọ̀ àwọn ìyá wa àti bàbá wa kì í ṣàwàdà ẹ̀rí ẹlẹ́ẹ̀kẹrin la yumayyizu Allahu bayna al-abi al-muslimi wal-kafiri was-salihi wat-talih níbi ọ̀rọ̀ òbí lágbára dé ọlọ́run ọba òsì yàtọ̀ láàrin mùsùlùmí tí ń gbọ́rọ̀ sọ́lọ́n lẹ́nu àti kèfèrí tí ò gbọ́rọ̀ sọ́lọ́n lẹ́nu ọlọ́run òsì yàtọ̀ láàrin bàbá dáadáa ní àti bàbá burúkú àti ìyá dáadáa àti ìyá burúkú tó bá dọ̀rọ̀ ká ṣe dáadáa sóbì ọlọ́run òsì yàtọ̀ láàrin pé ó jẹ́ mùsùlùmí àbí kìí ṣe mùsùlùmí ọ̀dà àbí ọ̀dà dáadáa ti tiẹ̀ ọmọ ṣe fún ọ ọlọ́wọ́n bá ní wọ́n jahadaka ala an tushrika bí ọlọ́wọ́n bá ní táwọn òbí rẹ̀ méjèèjì tí wọ́n bá ní kọ́ wá ṣẹbọ pẹ̀lú ìmì ọlọ́run wọ́n ní kọ́ wá sí gbẹ́rẹ́ wọ́n ní kọ́ wá ṣègbéyàwó wọ́n ní kọ́ wá máa de bàǹtẹ́ ògùn gbérí ọdẹ máa lè sàlákà bí yẹ ìlìm léyìí tó jẹ́ pé ò ní mà nípa ẹ̀ wọ́n wá ní kọ́ wá máa ṣẹbọ ọlọ́wọ́n bá ní falẹ́ àtọ́tẹ̀ ahùnmá ọlọ́wọ́n bá ní má tẹ̀lé wọn tí wọ́n bá ti fẹ́ mú ọ ṣẹbọ sí mi ọlọ́run torí pé ẹ̀rù èmi ọlọ́run náà lọ ń bà lára wọn lọ fi ń ṣe dáadáa sí wọn ọlọ́run bá ní má tẹ̀lé wọn tó má ti ní kọ́ wá sẹ̀sìn mi àbí kọ́ wá ṣẹbọ wọ́sọ ibùhúnmá bí wọ́n ṣe wá jẹ́lẹ́bọ tó wọ́sọ ibùhúnmá fi dùnìyà ma'rufa ọlọ́run bá ní àmọ́ nílé ayé tí wọ́n wà yìí ọ láti ṣe dáadáa sí wọn gbogbo ń tá a bá máa ń ṣe tínú wọn fi máa dùn wọn bá jẹ́lẹ́bọ wọn bá jẹ́ kèfèrí wọn ò bá jẹ́ dáadáa wọn bá àjẹyàn tí ọ̀dà ọlọ́run bá ní nílé ayé yìí nígbà tó dé pé àwọn ọlọ́run ṣe ní ọkọ̀ tọ́wọ̀ wá sílé ayé ìwọ máa wò bí bàbá àwọn àtìyá òun ṣe rí mọ́ dáadáa tiẹ̀ sí wọn dandan ni sọ́tò lukumanu koran thirty one aya fifteen lọ́lọ́run ti ń fìdí ẹ̀ múlẹ̀ alukurani là ń ka yìí o èrí là sì mú wáyé a sì ń sọ àgbọ́yé rẹ̀ tá ní fíkẹ́ òdẹ́lì ẹ̀rẹ́lẹ̀ karùn-ún òjísàlá muhammad sallallahu alayhi wa sallam oúnjẹ oyé wa ipe iṣẹ́ tó dáa jù lẹ́yìn ìgbà tẹ́yìn bá ti kírun tán ìmọ̀ ṣe dáadáa sóbi ẹni lọ́kàn afáwọ abdullahi ibn masoud oníjọ́ kan àjòkú pẹ̀lú anabi oníṣà alito rasulallah sallallahu alayhi wa sallam ní mo bi anabi ipe wa muhammad ayọ̀lẹ̀ amali ahabu ilallah iṣẹ́ wo lọ́lọ́run nífẹ̀ẹ́ sí jù nínú iṣẹ́ tí mùsùlùmí máa ń ṣe ilé ayé rẹ̀ tọ́wáyé qala as-salatu ala ànábì ní iṣẹ́ tọ́lọ́run fẹ́ràn jù tí mùsùlùmí máa ń ṣe tó bá ti jí lójúmọ́ nílé ayé tó yìí ànábì ní kó máa kírun lásìkò rẹ̀ ni kó máa kírun lásìkò rẹ̀ ni kúlìtù thumma hayy ànábì ní iṣẹ́ Ọlọ́run tó fẹ́ràn lẹ́yìn kéèyàn máa kírun lásìkò rẹ̀ qala birru li walidayn ànábì ní kó máa ṣe dáadáa sí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ lọ́lọ́run tó nífẹ̀ẹ́ sí jùlọ lẹ́yìn ọ̀ranyàn kúlìtù thumma hayy mo tún wá béèrè pé èwo lọ́lọ́run tún nífẹ̀ẹ́ sí lẹ́yìn máa ṣe dáadáa sóbì qala al jihadu fi sabilillah anabi ni kéèyàn ológun ẹ̀sìn kó lè jagun ẹ̀sìn láti dìfẹ́ǹdì ẹ̀sìn èyí ló tó kàn tàbá gbàgbọ́ yẹn tá à ń sọ yìí òun náà ni pé ìṣìdáadáa sóbì òun lọ́kàn lẹ́yìn ìran ọ̀ràn yàn sóòrò àwọn ìrun náfìlà ọ̀fẹ́ yẹn náfìlà ọ̀fẹ́ kí wítìrì ọ̀fẹ́ kí duha ọ̀fẹ́ kí ó fẹ́ ka kuraani àwọn èèyàn ọlọ́lá tó kéèyàn ṣe dáadáa sóbi o torí pé kìí ṣe ọ̀ràn àyàn lérí rẹ̀ náfìlà làwọn gbogbo sẹ́ náfìlà pátá kò ní dáadáa tó kéèyàn máa ṣe dáadáa sóbi ẹ̀ òbí rẹ̀ fẹ́ ránṣẹ́ oníwọ̀n fẹ́ ka kuraani ọmọ tó ń ṣe ọ̀ràn àyàn ni kò ṣe dáadáa sóbi náfìlà nìyẹn tó bá wá ṣe ọ̀ràn àyàn tán lọ́wọ́ kan náfìlà alárakùnrin kan lè bá nàbì sallallahu alaihi wasallam ó ní mo fẹ́ lọ lè defend yẹn sìn ìfẹ́ kápá ní ẹ̀sìn anábì ní ahayu walidak anábì ní sí bàbá rẹ̀ àti ìyá rẹ̀ sí wọ́n bẹ̀ ní ayé ó ní bẹ́ẹ̀ ni anábì ní fàfihìn máa fàjáhìdì anábì ní ọ̀bá sì máa lọ́dọ̀ wọn ká máa ránṣẹ́ kọ́ máa ṣe dáadáa sí wọn kọ́ máa ṣe bọ̀yìn sí wọn eléyìí sì wá dáa ju ìtọ́fẹ́ ṣe yìí lọ ẹ̀yin máa yá mi nínú ẹ̀sìn wa ọ̀rọ̀ nípa ìṣe dáadáa sóbì àyà pọ̀ lérí ẹ̀ àdìsí pọ̀ lérí ẹ̀ a máa tẹ̀síwájú ọjọ́ mẹ́jọ pẹ̀lú yọ̀ǹda tọ́lọ́wọ́n bá wa kí ló dé tá a fi gbọ́dọ̀ ṣe dáadáa sóbi wa irú àwọn dáadáa wo lọ́lọ́wọ́n bá ní ká ṣe sí wọn wasalaamualeykum wa rahmatulahi wa barakatu.